You're my king. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ ìyìn ọlá ìbà fún ọlọ́run gbogbo agbára àti ipá ọlọ́run àìkú àìsá ìdìbàjẹ́ ọba tí kò ní ìbẹ̀rẹ̀ tí kò lópin ọba tí dá gbó tí ẹnikẹ́ni kò sì dá ọlọ́run tó lè pa tó lè sọ di ààyè ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣe ìlú àfẹ̀yìndọ̀rùn yín ká ẹni tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ọrọ òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ìlérí ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ ajé ọjọ́ ogúnjọ́ oṣù kẹfà ọdún twenty ti òwúrọ̀ yìí náà ni sọ̀rọ̀ sí òkè ńlá náà apá kẹta. sọ̀rọ̀ sí òkè ńlá náà apá kẹta. Ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ lámú láti inú ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìléní ọgbọ̀n sí ìkẹrin ó lé ní ogójì. Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìléní sí ìkẹrin ó lé ní ogójì. Nígbà tí Maria sì dé ibi tí Jesu gbé wà tí ó sì rí i, ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó sì fún un pé, “Olúwa, ìbá ṣe pé ìwọ ti wà níhìn-ín, arákùnrin mi kò bá má kú.” Ǹjẹ́ nígbà tí Jesu rí i tí ó ń sọkún àti àwọn Júù tí ó bá ń sọkún tí bá wá pẹ̀lú rẹ̀, ó kérora lé ọkàn rẹ̀, inú rẹ̀ sì bàjẹ́. Ó sì wí “Níbo ni ẹ̀yin gbé tẹ́ ẹ sí?” Wọ́n sì wí fún un pé, “Wo Olúwa.” Jesu sọkún. Nítorí náà àwọn Júù wípé “Sá wò bí ó ti fẹ́ràn rẹ̀ tó.” Àwọn kan nínú wọn sì wípé “Ọkùnrin yìí, ẹni tí ó la ojú afọ́jú, kò ha lè ṣe kí ọkùnrin yìí má kú bí?” Bernard Jesu tún kérora nínú ara rẹ̀ ó sì wá sí ibojì, ó sì jẹ́ ihò, a sì gbé òkúta lé ẹnu rẹ̀. Jesu wípé, gbé òkúta náà kúrò.” Marta arábìnrin ẹni tí ó kú náà wí fún pé, “Olúwa, ó ti rùn nísìnyí nítorí pé ó di ijọ́ mẹ́rin tí ó ti kú. Jésù wí fún un pé, èmi kò ti wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́, ìwọ ó rí ògo Ọlọ́run. Gbàná ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè ó sì wí pé, Baba, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti èmi. Èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi nígbà gbogbo. Ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí kí wọ́n kí ó lè gbàgbọ́ pé ìwọ ló rán mi nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán ó kígbe lé òrun rara pé lásárù jáde wá ẹni tí ó kú náà sì jáde wá a sì fi aṣọ òkú dì í tọwọ́tẹsẹ̀ a sì fi gèlè dì í lójú jésù wí fún wọn pé ẹ tú u ẹ sì jẹ́ kí ó máa lọ kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ rẹ̀ fún ìgbàlẹ̀mí wa olùfẹ́ ní ìwọ̀n ìgbà tí o bá ti gbọ́ràn sí àṣẹ jésù tí o sì ń rìn ní òdodo bí o bá tilẹ̀ jẹ́ tálákà ó lè fi ẹnu rẹ mú ara rẹ jáde kúrò nínú ipò tálákà náà tí ó wà. Kíyèsi wípé àwọn tí Jésù kò ní tẹ́tí sí àbí kí ó gbọ́ ohùn wọn, ọ̀un nà ni àwọn tí kò bá bu ọlá fún nípa ìgbọ́ràn àti ní títẹ̀lé àwọn ìtọ́ni rẹ̀. Ó ní ọ̀nà tí o lè gbà bèrè nǹkan lọ́wọ́ Jésù tí ó sì rí àfiyèsí rẹ̀ gbà. Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí a ti kọ sílẹ̀ nínú Máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹta ó dín ní ogún wípé àmì wọ̀nyí ni yóò sì máa bá àwọn tí wọ́n gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọn yóò máa lé àwọn ẹ̀mí èṣù jáde, wọn ó sì máa fi èdè tuntun sọ̀rọ̀. Báwo ni o ṣe lè lé àwọn ẹ̀mí èṣù jáde? Olùfẹ́ nípa líla ẹnu rẹ ni. Ó pàṣẹ nípa lílo ahọ́n rẹ fún àwọn ẹ̀mí èṣù náà àwọn èṣù náà yóò sì fi ọ́ sílẹ̀ ní ìwọ̀n ìgbà tí o bá ti pàṣẹ náà ní orúkọ Jésù. Àwọn ẹ̀mí èṣù bí ẹ̀mí èṣù àìríṣe, ẹ̀mí èṣù òṣì àti àwọn ẹ̀mí èṣù mìíràn yòókù níwọ̀n tí o bá ti pàṣẹ fún wọn ní orúkọ Jésù, wọn ó fi ọ́ sílẹ̀. Onísáàmù sọ nínú orin Dafidi orí ìkẹta ó dín ní àádọ́fà, Psalm one oh seven, ẹsẹ̀ ogún wípé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn láradá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. Mo sọ nípa àìlera nì pé a ti mú ọ dá kúrò nínú rẹ ní orúkọ Jésù. Bíbélì fún wa ní ìṣirò Lásárù àti àwọn arábìnrin rẹ̀ nínú Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ kejì lé sí ìkẹrin ni. Ó sọ pé Jésù dúró lé ẹnu ibojì rẹ̀, ó sì pé ní àkókò yìí, ó sì pé Lásárù. ní àkókò tí ẹ̀mí rẹ̀ ti lọ jìnnà réré torí pé ó ti tó ìjọ́ mẹ́rin tí ó ti kú. Àmọ́ Jésù pé padà wá. Ó lọ sí ipò ìkú lọ́hùn nínú ẹ̀mí láti lọ pe ẹ̀mí Lásárò jáde. Bẹ́ẹ̀ ni ikú kò lè kọjú ìjà sí Jésù. Lásárò sì padà di alààyè. Bíbélì kọ sílẹ̀ nínú Máàkù orí kọkànlá ẹsẹ̀ kejìlá sí kẹrìnlá pé ní ọjọ́ kejì ní ìgbà tí wọ́n ti bẹ́tánì jáde ebi ń pa á èyí ni jésù ó sì rí igi ọ̀pọ̀tọ́ kan ní òkèrè tí ó lé ewé ó wá bí bóyá òun ó lè rí ohun kan lórí rẹ̀ nígbà tí ó sì wá sí ìdí rẹ̀ kò rí ohun kan bí kò ṣe ewé nítorí àkókò èso ọ̀pọ̀tọ́ kò tíì tó jésù sì dáhùn ó sì wí fún un pé kí ẹnikẹ́ni má ṣe jẹ èso lórí rẹ̀ mọ́ títí láé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́ ọ ní ẹsẹ̀ kejìlélógún sí ìkẹtàlélógún orí ìwé kan náà, Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí ó sì bọ́ sí inú òkun tí kò bá sì ṣe méjì lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣẹ, yóò rí bẹ́ẹ̀ fún un. Olùfẹ́ Jésù ń retí àti rí èso lórí igi ọ̀pọ̀tọ́ náà. ṣùgbọ́n kò sí èso lórí rẹ̀ nítorí náà ó rán ọ̀rọ̀ rẹ̀ sí i ó sì fi igi náà re ǹjẹ́ mo wá pàṣẹ pé ohun gbogbo láyè rẹ tí ó ń sọ akitiyan rẹ di aláìléso àti gbogbo bí igi ọ̀pọ̀tọ́ aláìléso ní inú ayé rẹ mo pàṣẹ pé kí wọ́n gbẹ dànù ní òwúrọ̀ yìí ní orúkọ gbogbo ẹni tí ó ní àrùn tí kò gbóògùn ǹjẹ́ mo pàṣẹ kí àrùn náà kí gbẹ dànù báyìí ní orúkọ Nínú ìtàn Dafidi àti Gòláyátì, ǹjẹ́ a tilẹ̀ mọ kókó ìgbà tí Gòláyátì kú? Àwọn kan yóò máa sọ pé nígbà tí òkúta bà á níwájú orí ni. Nígbà tí àwọn mìíràn yóò sọ pé nígbà tí Dafidi gé orí rẹ̀ ni. Èyíòwù tí ẹ lè sọ nínú rẹ̀, mo fẹ́ kí a mọ̀ pé Gòláyátì kú ní gẹ́lẹ́ tí Dafidi sọ̀rọ̀ sí ni. Ìdálójú tí Dafidi fi sọ̀rọ̀ sí ní orúkọ Olúwa ní ìgbà tí ó ṣe ìkéde ìgbàgbọ́ nínú samuel kìíní orí kẹtàdínlógún ẹsẹ̀ kìíní sí kẹfà òye gan ló ti kọ́kọ́ pa gòláyàtì nínú ẹ̀mí kó tó di pé òkúta bà ní iwájú rí torí pé bí ìbá ṣe léyìí akíkanjú jagunjagun bíi gòláyàtì yóò ti rí òkúta náà bí ó ti ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ tí yóò sì fi àpáta àbò ọwọ́ rẹ̀ tí yóò fi gbá sọnù ìwọ̀n nítorí pé àwọn ogun kan ni wọ́n dojúkọ gòláyàtì Òun náà ló fi jẹ́ kí pé òkúta lásán, òun náà ni ó pa Gòláyátì. Ǹjẹ́ lónìí ní orúkọ tí ó ju gbogbo orúkọ yòókù lọ. Mo pàṣẹ pé gbogbo Gòláyátì ayé rẹ ni yóò kú ní orúkọ Jésù. Gbogbo Gòláyátì tí ó ń dúró lójú ọ̀nà àṣeyọrí rẹ, mo pàṣẹ pé wọn ó ṣubú lulẹ̀, wọn ó sì kú ní orúkọ Jésù. Nínú Mátíù orí kẹjọ ẹsẹ̀ sì kẹrin, Bíbélì fún wa ní ìṣirò bí Jésù ṣe wo ọkùnrin adẹ́tẹ̀ kan sàn a sọ fún wa pé adẹ́tẹ̀ náà la ẹnu rẹ̀ ó kígbe pé olúwa bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́ olùfẹ́ adẹ́tẹ̀ náà ó ṣẹ́gun àwọn òmìrán méje ó sì rí ìwòsàn rẹ̀ gbà ó rí ìwòsàn rẹ̀ gbà mo gbàdúrà wípé ó lè la ẹnu rẹ̀ láti kígbe pé olúwa yóò sì tẹ́tí sí ọ yóò sì fún ọ ní ìdáhùn sí ìbéèrè rẹ ní orúkọ jésù gba yìí olùfẹ́ Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí gbogbo ohun nínú ayé mi tí ó ń sọ akitiyan mi di aláìléso àti gbogbo igi ọ̀pọ̀tọ́ inú ayé mi, ẹ jẹ́ kí wọ́n gbẹ dànù báyìí ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Olúwa o, ẹ jẹ́ kí gbogbo Gòlíátì tí ó dúró lójú ọ̀nà àṣeyọrí mi kí wọ́n ṣubú lulẹ̀ kí wọ́n sì kú ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta. Olúwa o. Ẹ jẹ́ kí gbogbo ègún tí ó ń jà nínú ayé mi kí wọ́n máa bàjẹ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ní orúkọ Jésù. Èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Mo sọ ọ́ tẹ́lẹ̀ olùfẹ́ sínú ayé rẹ lówùrọ̀ yìí wípé Ọlọ́run yóò fagilé gbogbo ègún tí ó ń jà nínú ayé rẹ àti nínú ayé àwọn ọmọ rẹ. Mo sì sọtẹ́lẹ̀ pé ọjọ́ ọ̀la àti ọjọ́ iwájú rẹ yóò jẹ́ èyí tí yóò lógo. Bóyá èṣù fẹ́ o tàbí ó kọ̀, ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun ọ̀run Yínká. Bí ọ̀rọ̀ yìí bá ṣe ọ́ ní àǹfààní olùfẹ́ tí o sì di alábùkún fún nípa rẹ̀ tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ wa jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sínú ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen. I manage Unado Close by Jimo Dutola Street, off Erékùṣù Road, Surulere. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi. Ìsàkọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀, nígbà tí ti ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ wa nínú èyíkéyìí ìsìn yìí, mo gbà á ní àdúrà wípé Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu. Yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kì yóò sì fi rí bákan náà mọ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.